nǹkan ṣẹlẹ̀ ṣe rí ọmọ aráyé ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mà lè ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ẹ ká jọ̀bọ̀ ojú wo ẹ ká jọ̀bọ̀ ojú tó tá a fà sókè tó yíjó borí bọ́gbà ayé orí kò ṣẹ̀yìn ọlọ́run bọ́ọ̀mù aráyé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á tún máa ní pẹ́jálẹ̀ jáǹjẹ sanra olódùmarè ó máa fi àkọ́kàn jẹ dá ènìyàn ló sọra wọn dá tún ní dá ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́ ènìyàn ó máa lé ẹ máa wí pọ̀lẹ́ ṣòro kì í ṣe léyìí gàlágà jù máa yá àfi ṣàríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàyéfì ń lọ ròyìn jẹ́. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí.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 mo mà kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé mo kọ́kùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin mo kọ́mọdé mo kágbàlagbà mo kí gbogbo àwa tí a ti dé ẹ bá wa ránṣẹ́ sáwọn tí wọn ò tí ì dé kí wọ́n mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ńlá mà tó ti dóde lónìí ẹ̀rí pẹ̀rín gbẹnu mi nítorí pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń sún lọ bí tá a rò ọ̀rọ̀ ń sún lọ bí tá a fẹ́ lọ́la ni agbára ọlọ́run ọba ó ní wọ́n gbé Adédoyin wá sí kóòtù táwọn náà sì máa sọ̀rọ̀ lórí ìgbẹ́jọ́ ẹ̀sùn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi kan Adédoyin pé ẹ̀sùn apààyàn lọ́tún lọ́sìn odindi ẹ̀sùn méjìdínlógún tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi kàn án àwọn lọ́ọ̀yà rẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́la lágbára ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tàkùrọ̀sọ máa sọ̀rọ̀ lé lórí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lọ́la tilẹ̀ ó mọ́ yìí a ní ká fi àsìkò yìí ká fi rán ẹ̀yin èèyàn wa létí wípé Adédoyin o ọ̀la ní kóòtù ṣe é gbàgbé ọ̀la ní dìsẹ́mbà wọn ní ọ̀sẹ̀ nínú oṣù tá a wà yìí ní ọjọ́ keje November seventh òun náà ni ìyáàfin Adépèlé hmm, ni wọ́n gbà wọlé o àbá wípé. Hmm kí wọ́n fi ẹ̀sùn tuntun kan Adédoyin Abdulrahman àti àwọn tó kù tí wọ́n jọ sọ wípé torí pé a ò mọ̀ bóòótọ́ ni bírọ́ ni ṣùgbọ́n tí wọ́n jọ fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ní ọwọ́ sí ikú Timothy Adégòkè ní òtẹ́ẹ̀lì Abdulrahman Adédoyin tí a mọ̀ sí Hilton Hotel and Honors ní ìlú Ifẹ̀ níbi tí ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ ní ìjọ náà ọjọ́ náà ni màmá gbà ó yẹn ní ọjọ́ keje oṣù kọkànlá ọdún tá a wà nú ẹ̀ yìí yẹn ni pé nínú oṣù tá a wà nú ẹ̀ yìí gangan November seven òun náà ni màmá gbà wípé kí wọ́n gbé kán fi ẹ̀sùn tuntun kí wọ́n fi kan Abramon Adédoyin kódà wọ́n tún fi ẹ̀sùn kan àwọn ọmọ ẹ̀ tó sá lọ pàápàá ẹ̀sùn tí wọ́n fi kan àwọn èèyàn àwọn ọmọ ẹ̀ ò fi bẹ́ẹ̀ àpíà torí àtìláàjì àtìláàjì là ń gbọ́ àmọ́ nísìnyí wọ́n fẹ̀sùn kà wọ́n mọ́ ṣé màmá wa máa wá sọ pé kí wọ́n produce àwọn ọmọ yẹn dandan ni o lọ́la a ò tí ì lè sọ ṣùgbọ́n mi fẹ́ ká mọ̀ nǹkan kan wípé kódà kó dijọ́ dájọ́ kí màmá padà dájọ́ fún Adédoyin àti àwọn tó kù ẹ̀ according to bí màmá ṣe rí bẹ́jọ́ yẹn ṣe lọ wọ́n dá aláre ni o wọ́n dá lẹ́bi ni o àwọn ọmọ Timothy àwọn ọmọ Adédoyin ń kọ́ ọmọ Adédoyin tó sá lọ eh, Abdulrahim Adédoyin ení ẹlẹ́ẹ̀kejì Esther Asigo tó sá lọ ẹlẹ́ẹ̀kẹta Moshood Abdulkadir Moshood àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó lọ yìí ṣé lẹ́yìn tí ilé ẹjọ́ bá ti dájọ́ tán ṣẹ́jọ́ yẹn parí síbẹ̀ nìyẹn ṣáwọn yẹn free ni ṣé kò sí nǹkan kan tá a lè gbọ́ lórí tiwọn yẹn mọ́ ni àbí báwo ọ̀làlágbọ̀ o ó wà nù tí wọ́n máa sọ lọ́la àwọn tí wọ́n lọ tí wọ́n sá lọ yìí ṣé ẹ̀sùn ọkàn wọn rárá ẹjọ́ yẹn kọ̀ọ̀kan kò bá àwọn wí ni a gbọ́ lọ́la ẹni nìyẹn lẹ́ẹ̀kejì ni pé aṣá ti fetí gbọ́ rí níbi tí ọlọ́pàá tó wá jẹ́rìí níbi tó ti sọ pé nígbà tí àwọn lọ sí hòtẹ́ẹ̀lì eh, Adédoyin ó láwọn rí CCTV kámẹ́rà nínú ọ́fíìsì ọmọ ẹ̀ abdulkadir um, abdulrahim adedoyin ó nínú ọ́fíìsì yẹn ó láwọn rí cctv camera tó bàjẹ́ ó láwọn sì kó lọ níbo ni wọ́n kó lọ ó dá kí wá nígbẹ̀yìn cctv camera tí wọ́n kó lọ yẹn kí ló gbẹ̀yìn kí ni tó ṣẹlẹ̀ sí i ṣó ṣe túnṣe ni àbí kò ṣe túnṣe tó bá ṣe túnṣe nígbà tí wọ́n play ẹ̀ kí ni wọ́n rí ń bẹ̀ ìbéèrè di méjì ìbéèrè kẹta ni wípé mọ́tò tí wọ́n fi gbé òkú Timothy jáde nínú hòtẹ́ẹ̀lì lọ sí ibi tí wọ́n ní wọ́n lọ jù sí ṣé bẹ́ẹ̀ náà ni mọ́tò yẹn ni wọ́n ṣe ní gbé wá sí kóòtù. Si àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ń bẹ̀bẹ̀ fún ìdáhùn tipẹ́tipẹ́ látijọ́ yìí èmi sì gbé àwọn ìgbésẹ̀ kan lé àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn lórí pé kí wọ́n jọ kán bá wa béèrè bí wọ́n bá dé kóòtù wípé mo kọ́kọ́ béèrè lọ́wọ́ agbẹjọ́rò wípé ẹjọ́ sà ṣé ìyá ò lè pàṣẹ fọlọ́pàá ni ìpè kọ́lọ́pàá lọ pòdúsì àwọn mẹ́ta tó sá lọ yẹn kí màmá fún wọn ní gbèdéke ìjọ báyìí wípé ìjọ báyìí o mo fẹ́ rí kẹ́ ẹ̀ pòdúsì àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó sá lọ kán sọ fún iléeṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ èmi bi wọ́n mo bi lọ́ọ̀yà yẹn pé ṣé kò pọ́síbù ni lọ́ọ̀yà yẹn ló pọ́síbù pé tó bá jẹ́ pé màmá rí ọwọ́ wípé bóyá edina nàbẹ̀tì èmi dẹ̀ mọ̀ tún medina nabẹ́tì edina nabẹ́tì ni wípé ká rànyàn lọ́wọ́ láti sá ká rànyàn lọ́wọ́ láti hùwà ìdójútì láti hùwà ìkà wọ́n á ṣàjẹ́ tó ràn lọ́wọ́ yẹn fún edina nabẹ́tì pẹ̀lú bá jẹ́ pé a rí wípé ọ̀nà kan wà tí àwọn agbófinró gbà tàbí tẹ́nìkan gbà tó fi facilitate bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe lè sá lọ ìbéèrè kẹrin wà ní wípé oníkálùkù sọ pé àwọn mọ̀ ń pa ẹ̀ torí ńgbà tí wọ́n ka ẹ̀sùn yẹn sí Adédoyin létí for the first time ó lanu sọ̀rọ̀ kóòtù níjọ́ tí ń lọ kò sọ̀rọ̀ kò sí tó kàn tí ẹ̀ ní kó dé kóòtù kó máa wò ó wá dẹ̀dẹ̀ kóòtù wọ́n bá bi léèrè gbogbo ẹ̀ kódà nígbà tí adéṣọlá tó rojọ́ ọmọ tó rojọ́ tó sọ tí ojú tiẹ̀ rí gbogbo mọ́ ṣe yí receipt mọ́ ṣe ṣe gbogbo ẹ̀ ohun tó sọ tán bi léèrè pé kí ló ní sọ sí ó lóun ò ní kọ̀ọ̀kan sọ sí kí lọ́ọ̀yà òun máa bá wọn pò ó ti gba lọ́ọ̀yà lábẹ́ òfin ó lè má sọ nǹkan kan kí lọ́ọ̀yà máa bá pò kó máa bá òun gbà tó ti gba lọ́ọ̀yà àwọn lágbẹnusọ ẹ̀ àmọ́ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé dandan ni kó fẹnu ara ẹ̀ sọ nígbà tọ́rọ̀ yẹn sì wà ní ṣeréṣeré Adédoyin kọ̀ kò lanu sọ̀rọ̀ àmọ́ nísìn nígbà tí ẹ̀sùn tuntun nígbà tí ẹ̀sùn tuntun tó ti wá di ojú ọ̀gbagadè tẹ́sùn tuntun ti dé sí wọ́n ló lanu sọ̀rọ̀ lọ́dì 7 yẹn wípé òun ò mọ nǹkan kan pa ẹ̀ torí ẹ̀sùn kìíní ẹ̀sùn kejì títí dé bí inú etí yẹn bíi sixteen ló òun nìkan bọ́n ṣe ń bi ló ní òun àtàwọn tó kù wọn láwọn ò mọ nǹkan kan pa Adédoyin náà sọ̀rọ̀ now ohun tí mo wá ń béèrè ni pé nígbà tẹ free body wọn sọ pé àwọn ò mọ nǹkan kan pa ẹ̀ Adédoyin àtàwọn mẹ́fà tó kù tí wọ́n sì rí mú tí wọ́n láwọn ò mọ nǹkan kan pa ẹ̀ kí ló dé táwọn mẹ́ta yẹn sá lọ àti béèrè béèrè yìí sì ó ti ń lọ bí ọdún kan àwọn mẹ́ta dẹ̀ ti sá lọ sí ó ti ń lọ bí ọdún kan ó tiẹ̀ ti jọ ọdún kan lọ iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ sọ fún wa pé àwọn ò lè rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta mú láti bí ọdún kan iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà mo jẹ́rìí wọn wọ́n bá rẹ́dì láti mú wọn wàláì kò wọn níjọ́ mẹ́ta ìdí rèé o ẹ wo ìlú tùlùtùnú tí Nnamdi Kanu wà kì í ṣe Áfíríkà rárá o ọlọ́pàá Nàìjíríà wà competent débi pé wọ́n dẹ̀ tan Nnamdi Kanu wá sí Kenya wọ́n dẹ̀ wá arrest ẹ̀ Kenya. so are you now telling me wípé ọlọ́pàá tó lè ṣe bẹ́ẹ̀ àbí Sunday Igboho tí DSS tó nílàkàyè wípé káwọn lọ dọ̀yà hámọ́lé lálẹ́ lóru wọ́n ti mọ̀ pé kò sí gbígbá alágbára kan ti lè ní agbára tó tó bá tásìkò oorun Yorùbá ní oorun ló ń gba tọwọ́ ọmọdé bọ́ dèédé àsìkò tí wọ́n lọ sí lólóyè Sunday Igboho yẹn wọ́n mọ̀ pé oorun á ti gba tọwọ́ ọmọdé bọ́ àfi tó bá jẹ sára àwọn náà dẹ́gbò lóògùn dání DSS tó ní làákàyè láti ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n wá àrẹ́sì wọ́n wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tì fún wa wọn ò rẹ́dì láti ṣiṣẹ́ yẹn ni tí nàìjíríà police àti DSS tí wọ́n bá rẹ́dì láti wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn síta kò ná wọn ní kankan wọ́n wá wọn olóyè Ìgbòho tún escape ṣebí bákan làwọn ọlọ́pàá nàìjíríà ṣe mọ̀ pé ó ti dé bẹ̀nẹ̀ ṣebí tù tákà ni tíráàkà tí wọ́n lò láti fi tírèsì olóyè Ìgbòho tó fi tíráàkì ẹ̀mọ́ bẹ́ẹ̀ nìyẹn kí ló dé tí wọn ò fi irú tíráàkà yẹn tíráàkì ọmọ Adédoyin kí wọ́n fi tíráàkì Abdulkadir kí wọ́n fi tíráàkì Esther Sigo láti bí almost a year even more than a year now inú November ìlú pọ́dún kan kí ló dé tí wọn ò fi tíráàkì wọn tó bá pẹ́ lóòótọ́ lẹ fẹ́ kárí ìdájọ́ òdodo kí ló dé tí wọn ò fi tíráàkì àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo jẹ́rìí ọlọ́pàá nàìjíríà sẹ̀ tán bá rẹ́dì láti ṣiṣẹ́ yẹn tán bá rẹ́dì láti ṣiṣẹ́ yẹn sí nǹkan tó lè dá wọn but the problem is that eh, eh, ká sòdodo náà ọlọ́pàá ọmọ kò máa débi tó dé yìí ọmọ kò máa débi tọ́rọ̀ ìdè yìí ẹni nìyẹn lẹ́ẹ̀kejì ni pé eh, èmi tó sì fàásìkò yìí pé iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹ jọ̀ọ́ mo kọ́kọ́ kí yín náà pé ẹ kú iṣẹ́ takuntakun ẹ ṣe àmọ́ torí kọ́rọ̀ ilé lójútùú dáadáa ẹ bá wa sáàchì fáwọn mẹ́tẹ̀ẹ̀ta mo fọlọ́wọ́ bá ṣẹlẹ́rìí wọ́n lè wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta jáde within the cool of an eye àfi tán bá ti wọlé sùn táwọn mẹ́rẹ̀ẹ̀ta bá sì wà lókè èèpẹ̀ pàápàá jùlọ kó wá jẹ́ nàìjíríà náà tó wà ọ́. Oh iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà tó competent wọ́n á ti wá wọn jáde àwọn tán lè track Nnamdi Kanu tán lè tàn wá sí Kenya wá gbé tí wọ́n lè gbé olóyèbó tí wọ́n lè mọ̀ ọmọ pé olóyèbó ó ti wọnú plane ó ti dé Benin ó wo ní láti jẹ́ pé communication kan wà nínú àwọn Interpol international police tàn jọ ń lò kán lorú ẹ̀ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí a fẹ́ rí wọn a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn tó bá ṣe wọ́n bá lọ dó sí exile fún some years after some years wọ́n á wọlé ẹjọ́ kwake ṣùgbọ́n tí mo mọ̀ tó dá mi lójú ni pé ẹni bá pa ni idà náà la fi pa kí wọ́n ṣáájú bẹ́ẹ̀ lọ ẹgbẹ̀rún sàmú wọn ni kò lè sá mọ́ lọ́wọ́ ẹlẹ́dà lọ́wọ́ ẹyọ kan yẹn dá mi lójú débẹ̀ ọlá tó ní dídè ẹ̀sùn tuntun eighteen tí wọ́n fi kàn wọ́n yẹn òní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lọ́la bí ó ti bá wọn lọ ó lè dọ́là náà náà máa parí gbogbo ẹ̀ torí pé ilé ẹjọ́ ò fẹ́ nínú òfin òfin sọ pé ó sàn kí ilé ẹjọ́ dá ẹni tó ṣẹ̀ mẹ́wàá sílẹ̀ ju kó fi yàjẹ́ aláìṣẹ̀ ẹyọ kan lọ ilé ẹjọ́ gbà wọ́n láyè pé ẹ̀sùn kan tún ṣẹ̀ fi kàn yín ẹ pé gbogbo ẹlẹ́rìí tẹ́ ẹ bá níwá àwọn tó fẹ̀sùn kàn yín ní ẹ̀rí tó wà nílẹ̀ ti tó àwọn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ defence ẹ̀yin ẹ wá defend ara yín pẹ̀lú ẹ̀sùn tuntun yìí pẹ̀lú pípé ẹlẹ́rìí wá kódà kò ṣẹlẹ́rìí ti tẹ́lẹ̀ náà ẹ pè wọ́n wá kí wọ́n wá jẹ́rìí gbẹ̀yìn ìyẹn la fẹ́ lọ fún lọ́la o màmá dẹ̀ ti ya ọjọ́ méjì sílẹ̀ on the first of December and on the second of December which is ọ̀la Thursday àti ọ̀túnla Friday la máa gbọ́ kílà tó bá bọ̀ kí ló tó ṣẹlẹ̀ ǹjẹ́ ìjáwọn <laughs> agbẹjọ́rò Adédoyin ǹjẹ́ wọ́n á lè mọ̀ọ́mọ̀ ṣe alágbẹjọ́rò fàdédoyin lọ́la àtàwọn tó kù kí wọ́n kọ́ káṣú ẹ̀sùn ìkó lórí wọn àbí bóò ni ó ti lọ ilé ọ̀làmọ́tọ́ o kọ́ lọ ṣọ́ wa jọ̀la lọ. ohun tẹ́mi kàn mọ̀ ni pé mo tó tún sọ wọ́n àwọn kìrìsìtẹ́nì wọ́n ní bíbélì sọ pé ẹni tó bá fi dà pa ni idà náà la fi pa mùsùlùmí sọ pé ohun tó pamọ́ alámọ̀ṣẹ́rì ohun tó pamọ́ ojú ọlọ́run tó gidire ẹnikẹ́ni tó ń kópa Timothy Adégòkè kó ṣáájú bẹ́ẹ̀ lọ ọwọ́ ọlọ́run ó padà tó o àmọ́ tó dèmi lójú gbagba ni pé pẹ̀lú bọ́rọ̀ ìṣe lọ yìí mi rò pé Timothy fọwọ́ rọrí kù mi fẹ́ gba ìtàn yẹn gbọ́ torí tàn ni mo rí sí wípé Timothy fọwọ́ rọrí kù ni rárá rárá pàápàá jùlọ nígbà tí àwọn ikọ̀ àwọn kí náà pè àwọn pathologist tí wọ́n ti sọ fún wa pé náà táwọn táwọn rí o níṣe ni wọ́n pa Timothy kódà wọ́n gbẹ̀jẹ̀ lára ẹ̀ pàápàá báwo la tó ṣe máa máa doubt ṣùgbọ́n ta ló wá ṣe òun náà nìkan náà ló kù ká gbọ́ ìgbẹ́jọ́ ẹ̀ màmá rẹ̀ ti jẹ́ kó yé wa pé ó dá àwọn lójú pé àwọn ti rẹ́dì láti dájọ́ ẹ̀ so lọ́la lágbára ọlọ́run àmọ̀bẹ́jọ́ yẹn ṣe lọ pẹ̀lú ògùn ọlọ́ tí ò ní sí ìfigbákànbọ̀kan nínú bàbá Fálànà ó súnmọ́ ninety percent asàsàn wà pé wọ́n á yọjú lọ́la ẹ bàbá yẹn kò sí nǹkan tó ṣẹlẹ̀ ju pé bàbá ní àwọn ìsọ̀ǹgbè tí wọ́n ka tí wọ́n ṣù lọ́wọ́ bàbá rí bàbá tá a bá ra àwọn ìsọ̀ǹgbè wọn tí wọ́n rán lọ they are as good as pa rí bàbá àwa náà kú rí alájà fatima ọjọ́ tí wọ́n ti ń lọ wọn ò disappoint wa rí kódà ìtàn lọ last yìí àwọn agbẹjọ́rò adédọ̀yìn gan tún kan sára sí wọn pé àrùn ká má parọ́ ó oṣù ojúlówó ọmọ ní ẹ so tí bàbá Fálànà bá bízì ẹ má jẹ́ ká máa rò lọ́kàn wa pé nítorí iṣẹ́ ọ̀fẹ́ tó ń ṣe ni ni ò ṣe kàkún gbogbo owó náà bí ó ti ṣe nìyẹn because tó kété bá dàgbà tán ọmú ọmọ ẹ̀ ló mú in as much tán ti ní àwọn ọ̀sàngbè lóríṣiríṣi tí wọ́n dẹ̀ ka tán ṣù anytime wọ́n gbọ́dọ̀ lè wọ́n lè relax kán rán àwọn ọmọ lọ wọ́n dẹ̀ lè lọ fúnra wọn ẹ̀yin náà rí i pé níjọ́ tí ó pàtàkì jùlọ ọjọ́ tí ó kù interrogation to serious which is Adéṣọlá bàbá wá fúnra ẹ̀ fúnra ẹ̀ ló wá kọ́ ọba Adéṣọlá lẹ́nu tí yẹn fi ń pọ̀ tó fi ń pòhòló tó fi ń sòdodo fún wa. ó mọ yẹn gan òdodo ẹ̀ tó sọ ló jẹ́ arójútù bó tẹ̀ tí òkú tuntun ó rú mọ́ òǹgàn tí ní choice ẹsùn tuntun yẹ fi kàn gbogbo wọn yìí e-, nú ẹ ó rú wọn lẹsẹ ẹ̀hẹ́n so wo kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́la ṣùgbọ́n kò sí àní-àní ọlọ́run nìkan ló lè change ẹ̀ lọ́la <laughs> <laughs> ìdí ìṣàsùn àgbóná o torí pé èmi mọ̀ pé àwọn agbẹjọ́rò Adédoyin gbogbo ọ̀nà ni wọ́n ti máa gbà lọ́la láti fi púrúfù wípé pàápàá jùlọ Adédoyin pé kò mọ̀ kankan pa ọ̀rọ̀ yẹn àwọn ẹ̀sùn tí wọ́n sì fi kàn oríṣiríṣi ẹ̀sùn ni oríṣiríṣi ẹ̀sùn tó ní oríṣiríṣi nínú. No ó ní wọ́n fi kàn so bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ jáde àṣẹ sùúrù ká máa wo kí ló fẹ́ ṣẹlẹ̀ bóyá tó bá bọ́ nínú he bóyá ó tún lè bọ́ nínú bí bóyá ó tún lè bọ́ nínú ẹ̀sùn kẹta títí di eighteen ṣùgbọ́n àwọn nǹkan kan wà ń bẹ̀ bá a bá mọ̀ pé òun ló pa àbò nǹkan ló pa tá a lè fẹnu sọ yẹn àwọn kan wà tá a lè fẹnu sọ nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án àwọn kọ̀ọ̀kan wà tá a gbọ́ tó dẹ̀ jẹ́ pé àfi tí wà gbọ́ ara ẹ̀ ní àwọn ẹ̀sùn tí Adéṣọlá tó wá sọ àwọn ẹ̀rí tó wá jẹ́ fàpẹẹrẹ Adéṣọlá sọ pé Adédoyin fún òun ní rìsíìtì tuntun míì pé kóun mú lọ police station ó wà nínú ẹ̀sùn tuntun míì tó ṣe kọ jáde ara ẹ̀sùn míì tún ni wípé adéṣọlá sọ fún òwò ẹ̀mí adédọ̀yìn ó ní kóun sọ ní police station gbà tí wọ́n invite òun ó ní kóun sọ pé adé timothy ò tiẹ̀ wá sótẹ́ẹ̀lì àwọn rárá ó wà nínú ẹ̀sùn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi kàn wọ́n so béèyàn ṣe wá fẹ́ yọ nù yẹn kò yé èmi mi ò preempt judgment, o àmọ́ ẹ jẹ́ jókòó lọ́la mo ìfàsìkò yìí invite gbogbo ẹ̀yin tí ẹ máa ń wò wá wípé ẹ máa bọ̀ lọ́la ẹ wá pàdé wa bá a ṣe jọ gbé wá bó bá ṣe ń ṣẹlẹ̀ ní kóòtù làwọn ò máa gbé wá fún yín lágbára ọlọ́run apá kìíní ìṣẹ̀lẹ̀ ńlá tòní ò nìyẹn apá kejì ẹ jọ̀ọ́ bá mi pe gbogbo tẹ́nàntì ẹ̀yin yálégbé yálégbé mo fi àsìkò ìṣe ládùúrà wípé kọ́lọ́hún ẹlẹ́dàá kó jọ nínú àánú ẹ̀ kódà kó má ju yàrá kan lọ kọ́ lọ ń kọ́ fáwa náà ká má sin kọ́kọ́rọ́ kú ẹ bá mi ṣàmì ẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí bẹ́yìn bá ti kọ́lé ẹ ṣàmì ẹ̀ fáwọn ẹbí yín mi tí wọ́n ti kọ́ kò sí tó burú káwa àtàwọn èèyàn jọ rẹ́ǹtì ilé kájọ máa gbélé kádẹ̀jọ máa kọ́mọ lùbọ́. Hmm ìṣẹ̀lẹ̀ ńlá kan ló ṣẹlẹ̀ nílùú ìkẹ́nẹ́ o ní ọjọ́ sunday tó lọ yìí tàbí ká sọ pọ́jọ́ jímọ̀ tó lọ yìí ṣebí ṣàdédé ó ní arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tóbilọ́ba tí orúkọ rẹ̀ ń jẹ́ olúwa tóbi lọ́ba ló sùn nínú ilé rẹ̀ nígbà tí ìyàwó ẹ̀ tó lọ sí night vigil bẹ́ẹ̀ náà ni olúwa tóbi lọ́ba ishiahu ó sùn nínú ilé rẹ̀ ìyàwó lọ sí night vigil ẹ mọ̀ pé jímọ̀jímọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ christian máa ń ṣe arákùnrin sùn nínú ìyá ọkọ sùn nínú ilé òun ò lọ ìyàwó ló lọ àmọ́ o nígbà tí ìyàwó máa dé láàárọ̀ èèmọ̀ níyàwó bá nú ilé o arákùnrin Isiahu Tàlàbí yìí Isiahu Tàlàbí yìí abẹ́ olúwa tóbi lọ́ba Isiahu yìí kejì ọmọ ọgbọ̀n ọdún lọ nígbà tíyàwó máa dé láti fíjì tó lọ inú àgbàrá ẹ̀jẹ̀ ló ti bọ́kọ ẹ̀ <laughs> kí lè léyìí kí ni ká ti pè é lárábìnrin bá gbógun ta ẹ̀yin aráalé ẹ gbà mí ẹ̀yin aráalé ẹ gbà mí ṣé ẹ mọ̀ pé lè face me and slap you bí yóò bá ṣe <laughs> ilé rumurumu tí kì í ṣe lè flat ẹsẹ̀kẹsẹ̀ àwọn èèyàn ti dé kí ló ṣẹlẹ̀ ìyá alágbájá tó ẹ̀yin ọkọ mi ni o ẹ wo bí ẹ wo kọ̀ǹdíṣọ̀ tó wà o kíá wọ́n ti pa àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá tó wà ní kẹ̀nẹ́ olúùlú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú kẹ̀nẹ́ ìkẹ́nẹ́ rẹ́mọ lógùn state kan náà àfikọ́ lọ ti ẹ̀ṣánú wa lógùn state gbogbo ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láàbí láàbí láàbí Ogun State Ogun State Ogun State ṣá ẹ àfikọ́ lọ gbà wá lógun State ó sú èmi o bí ó bá ṣe wa á jẹ́ Abẹ́òkúta bí ó jẹ́ Abẹ́òkúta á jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni ẹ eléyìí tó ṣẹlẹ̀ níkẹlẹ́ rẹ mọ̀ lọ́sẹ̀ tá wà nú ẹ̀ yìí ó dà ọ̀sẹ̀ tó kọjá sọ́sẹ̀ so arákùnrin yìí nígbà tíyàwó ẹ̀ bòkúta. wọ́n sá lọ sí olólùṣẹ́ ọlọ́pàá tó wà ní ìkẹ́ni ẹrẹ́mọ nígbà tí DPO gbọ́ ah DPO bá kó àwọn ọmọọṣẹ́ nọba lóyà ẹnìṣó ń bẹ̀ nígbọ̀n débẹ̀ lóòótọ́ wọ́n bá olúwa tóbi lọ́ba ṣáò wọ́n bá nínú àgbàrá ẹ̀jẹ̀ wọ́n bá nínú àgbàrá ẹ̀jẹ̀ wọ́n gbé e. ní ọjọ́ sátidé wọ́n gbé lọ sí mọ́ṣúárì ṣùgbọ́n ọlọ́pàá ò dúró ọlọ́pàá látara ń tí mò ń sọ lẹ́ẹ̀kan nìyẹn pé àwọn ọlọ́pàá nàìjíríà tí wọ́n bá fẹ́ wá fìdí kókò wọ́n mọ bọ́n ṣe lè ṣe ṣẹ́rọ̀ pé kò sí ẹni tó fẹ́ sọ pé òun rí o nígbà tó ń ṣe aládàpá ṣùgbọ́n ṣàṣọ pé ojú ọgbẹ́rẹ̀ yánmọyànmọ wọ́n ṣapa ni. Yon àwọn ọlọ́pàá bá bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọn ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní investigate wọ́n wá rò lọ́kàn wọn pé kò pọ́síbù lóòótọ́ àárín òru ni ṣùgbọ́n ṣé wọ́n á máa ṣiṣẹ́ yìí ará àtàwá ṣe irúṣẹ́ báyìí wọn ò ṣílẹ̀kùn kò sáyè kò sí ojú wípé wọ́n jálẹ̀kùn yẹn ń bẹ̀ làwọn ọlọ́pàá bá wá níjọ́ Sunday láàárọ̀ ọjọ́ Sunday ni wọ́n bá wá kó gbogbo àwọn tí wọ́n wà nílé wọ́n wá kó gbàrà lé irú ìsídẹ̀ẹ̀tì bẹ́ẹ̀ kò sára lé kan tó save lọ́ba kó gbàrà lé wọ́n kó wọn lọ police station ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ̀ pé àwọn ọlọ́pàá wa mo tó tún sọ tó bá fẹ́ ṣe iṣẹ́ wọ́n mọ tó yẹ kán ṣe torí pé tírénì tó ń lọ tó ń fáwọn ọlọ́pàá wa special training ni bá fẹ́ tọ́rọ̀ bá dàrú tán tọ́rọ̀ dojú ẹ̀ ọlọ́pàá nàìjíríà mọ agagaga àwọn tó jẹ́ cid láàrin wọn yẹn wọ́n mọ bí wọ́n ṣe lè ṣe investigation yẹn débi pé tọ̀hún aláhùn wọ́n á kọ́ ọ̀bọ̀ lọ́nà fún ta làwọn pé òun lòun ṣe lóòótọ́ ẹ bá sì wà lọ́wọ́ àbò òun ló ṣe lóòótọ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí níbi àwọn ará àwọn tó jọ ń ilé wọ́n bí wọ́n ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan àmọ́ wọ́n pe kinní kan ní body language nínú psychology èmi náà ṣe training school ìwọ tó bá jẹ́ uniform man commission uniform man o gbọ́dọ̀ lè ṣe kọ́ọ̀sì yẹn tẹ́ bá mú criminal tó bá jẹ́ nìyẹn wà ẹ́ lóòótọ́ but ó deny ẹ gbọ́dọ̀ lè rí di body language ẹ̀ pé ẹni ìlú ṣiṣẹ́ yẹn torí pé countenance ẹ̀ kò lè dàbí káńtẹ́nà sẹ́ni tí ò mọ̀ ọ̀kan pa ẹ̀ bó ṣe máa fast sí bó ṣe máa máa dá yín lóhùn sí kò ní sí fọ̀kànbalẹ̀ nú ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ oníná pè ní body language nínú nínú psychology àwọn ọlọ́pàá wa wọ́n ṣe iṣẹ́ ìwádìí wọn dojú àmì nínú àwọn tí wọ́n jọ ń gbélé arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ ìdòwú tàlàbí nígbà tí wọ́n ra lẹ́pọ̀n dáadáa ìdòwú tàlàbí mà jẹ́ ó mà jẹ́wọ́ o yàrá wọn ò jìnnà síra wọn ó lóun lòun lọ ṣàpá lóru ẹ̀ẹ́ ojú ìwọ ọ̀daràn tá a ti ń wá rèé dpo bá ló dáa o a gbọ́ pé wọ́n ló ṣàpá lóru kí ló ṣe fún ẹ. kò sáni àní ó ṣapa níṣapa kó fẹ́ fi ṣògùn owó ni ritual killings ni ṣùgbọ́n ó rò mọ́ wípé ìdòwú tàlàbí rò mọ́ wípé olúwa tóbi lọ́ba ṣáàwù ó máa àkíyèsí òun jù wípé òun jalè póhùn jí nǹkan olólúwa tóbi lọ́ba fẹ́ràn kó máa fi ẹ̀sùn olè kàn òun torí ẹ̀ ló ṣe wá lọ lóru ló ṣe lọ ṣàpá oníbẹ̀ẹ̀ni ọ̀bẹ ló fi ṣáà ní àbádà ó ni mo ládàá náà wà àwòrán ọmọkùnrin náà lẹ̀ ń wò pẹ̀lú àdáyẹ lọ́wọ́ rẹ̀ yẹn o ìdòwú tàlàbí ó mà mọ́lọ́pàá lọ síbẹ̀ náà bá mú àdá jáde nìyẹn kọ́ tó fẹ́ jẹ́ <laughs> pé látijọ́ Jímọ̀ ta ti ń dààmú ni àṣewọ lẹ́ni tá à wá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní nọmba 4 best way moro moro street kẹ́nẹ́ ẹ̀yin tẹ́jára ẹ̀gbọ́n ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí o Tàlàbí ó mà wà ní ọgbà àwọn ọlọ́pàá lélẹ́wẹ̀ẹ́ràn lábẹ́òkúta ọ̀dọ̀sọ́dọ̀ ọmọ ọgbọ̀n ọdún lẹni tí wọ́n pa ẹni tó pààyàn gan òtọ́ ọmọ ọgbọ̀n ọdún ṣùgbọ́n a gbọ́ pé babaláwo ni bóyá jẹ tàbí bóyá jẹ iṣáwù tóbi lọ́ba ló nídìí tó ti gbé tó máa gbé inú ẹ̀ kò sẹ́ni tó mọ̀ kò kú sẹ́ni tó wà ń bẹ̀ ń gbà tó ṣapa hmm, hmm, hmm. ìṣẹ̀lẹ̀ tó tún gbọ́mọlé ni lọ́wọ́ lẹ tún gbọ́ yìí o kájọ máa gbélé kó tó di wàhálà kí ni ká ti tó pe léyìí ìta gbé wá lánàá ṣe é gbọ́ bọ́kùnrin ṣe ń fọ́nbù ẹ̀ káà káà gíkùn ẹ̀ káà yọ kíní kúò ń káà pàdánù káà wá yọ ọkàn láì bẹ̀rù ìyẹn náà ṣẹlẹ̀ ní rí wa eléyìí Ìjẹ̀bú leléyìí Ìtúbàyọ̀ níkẹ̀ẹ́nẹ́ Rẹ́mọ leléyìí o kí ni ká ṣe ẹ bá dẹ̀ wá lọ́wọ́ àbọ̀ ọ̀dọ́ ló pọ̀ jù náà tó ń kọ̀mìtì crime yìí ìta gbé wá tẹ́lẹ̀ àwọn yẹn pààyàn wọ́n yọ ọkàn nítorí two hundred thousand ni wọ́n fẹ́ ta ọkàn ọwọ́ èèyàn orí èèyàn àtẹsẹ̀ two hundred thousand ṣẹ́rí pàfikẹ́ lódò àgbà ni ó ti ń di èèyàn complete two hundred thousand ìmí ìtún ni eh, tàlàbí tún ṣe yìí o tá a tún yìí ṣe báwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún Timothy kò sídìí tán fi ṣe bẹ́ẹ̀ fún torí àlòwó àlòwó yìí náà ni àbí ẹ̀jẹ̀ apolówó náà mò ń padà bọ̀. léraléra ni wọ́n ń lulẹ̀ lórí pé o fẹ́ ròkè òkun farabalẹ̀ o ti gun bẹ̀ first excellent able travels and tours limited ni yóò mú ọ débẹ̀ ṣíṣètò ìwé ìrìnnà dìrọ̀rùn lílọ sí mẹ́kà òun jerusalem ìṣètò olégbé lókè òkun iṣẹ́ kíkọ́ kíkàwé lókè òkun ìrọ̀rùn ní pàápàá ètò fún wíwọlé sílé ìwé american university mauritius fún diploma two to four years degree program àtàwọn ẹ̀kọ́ míì o tún lè lò láti parí ètò ẹ̀kọ́ rẹ ní usa uk tàbí malta níbi táwọn gbalé ẹ̀kọ́ yìí wà first excellent able travels and tours limited ń bá ní í ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ elétò ìrìnnà ojú òfurufú. wọ́n ṣe é fọkàn tán. ìgbésẹ̀ wọn yára kánkán. kàn sí wọn lónìí ní nọ́mbà forty five sókẹ́nù road òkè jéhùn abẹ́òkúta Ògùn state. ẹ tún lè kàn sí www.excellentravels.com.ph tàbí kó o pè plus six three nine one seven four one six three five six two tàbí zero nine zero five five zero five two four seven two first excellent able travels and tours limited. ẹ kú iṣẹ́ pẹ̀lú òótọ́ ọ̀nù tẹ́ ẹ fi ń ṣiṣẹ́. tó ẹ mà káàbọ̀ padà nítorí owó yìí náà ṣáá olórin kan kọrin láìpẹ́ yìí ó ní ká ṣe kinní kan torí ká lè lówó àní káṣá ti lówó yìí ṣáá ni láì gbé láì fà ká máa wówó owó owó owó owó ṣáá ni ẹ wọdún tó ti kọrin yẹn ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ wo ọdún tí yẹn ti kọrin yẹn ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí ló ṣe jẹ́ pé ibi táwọn ọ̀dọ́ bá ọ̀rọ̀ pa afẹ́ lówó ìdè ṣáá àfikọ́ lọ́hùn ó ṣàánú wa o àwọn òbí dẹ̀ la ní. Ni ẹjọ́ yẹn jẹ́ jù àwa òbí lálẹ́jọ́ yẹn jẹ́ jù kí ló fà á nítorí wípé hmm, ẹ ṣáàrí ńgbà táwọn ọmọ yìí tí wọ́n tí wọ́n ń dààmú tó ń kọ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ yìí kí lẹ ṣe sí i ẹlòmíà wa a máa wọ ọmọ ẹ̀ràn báyìí ni gbogbo tóun kẹ́ ẹ sọ ó nífẹ̀ẹ́ kò dẹ̀ ní sọ̀rọ̀ sí i kódà ẹlòmíì encourage ọmọ yẹn kó máa ṣe bẹ́ẹ̀ nígbà tó bá wá jájọ lójú tán a máa wá pariwo kiri ẹ lọ sí eléwéran headquarter àwọn ọlọ́pàá kẹ́ lọ wo àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ kò ṣẹ̀ṣẹ̀ mí kànṣẹ̀ ritual killings ni kí làṣàyé dà ọ̀dọ́ ni o in tó fọ́nì jù ni pé ọmọ ọdún mẹ́tàlá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún láyé àtijọ́ gbàtà àwa kékeré àwọn àgbàlagbà lámọ̀ tán ṣoògùn owó ọmọdé kéékèèké lẹ́ẹ̀bà ń bẹ̀ sí àwọn tó ti jáde secondary school tó ti mọ value millions ìjíyàn gbé tó ń lọ nàìjíríà yìí ṣe é rò pé fúlàní nìkan ló wà díẹ̀ ni wọ́n ti fúlàní ti darapọ̀ mọ́ yorùbá tó jó lè olójú kòkòrò yorùbá náà ti ń bá wọn ṣiṣẹ́ yẹn nítorí millions kan fẹ́ gbà ẹ bá dẹ̀ wá wọn lọ wá wọn bọ̀ kẹ́ wo èjì wọn ọmọdé lẹ́ẹ̀bà ń bẹ̀ kí ló fà á wọ́n fẹ́ lówó ni ìkọ̀dú tí bàbá tó bí wọn ò kàn àwọn wá fẹ́ sáré kan náà ṣe ń pẹ́ láyé èmi kì í káàánú irú wọn tí ń bá gbọ́ pọ́n kú òjijì èmi àkọkú èmi àgbó bí ajá ẹ ìkan tó rè ẹ jẹ́ tó jayé sí kan kí n tó jayé sí mi ní the same year wa ní the same Ogun State ọmọ twenty nine years òun náà tún ṣe mí <laughs> orúkọ ẹ̀ jẹ́ Sakiru Bello ọmọ twenty nine years kí lòun ṣe ń tiẹ̀ wọ́n ní ó ń gbé pẹ́ńpẹ́ lówódé iye wa èmi ò mọ̀bi tó ń jẹ́ bẹ́ẹ̀ o ní pẹ́ńpẹ́ ò pẹ́ mo mowódé iye wa ṣá kí ni tóun ṣe ti tiẹ̀ ni pé òun máa ń gba ọ̀kadà ni ṣùgbọ́n professionally bricklayer ni a wá pe ọlọ́kadà a ní kí ó gbóhùn lọ síbì kan tó mọ̀ pé new site níbẹ̀ ṣé àwọn pé bricklayer ni ó mọ àwọn new new new site tí wọ́n ti lọ ṣiṣẹ́ òun àwa pé ọlọ́kadà ní pé kó gbóhùn lọ síbẹ̀ ó mọ àsìkò táwọn èèyàn máa dá ní rí àbẹ̀ ìyẹn náà àbá gbé á fúnra ẹ̀ ló máa ṣáàjì wọn fúnra ẹ̀ ló máa ṣáàjì ara pé máa fún yín níye báyìí inú yẹn náà dùn àgbè ìgbà yẹn bá débẹ̀ apá agbọ̀kadà ọwọ́ ẹ̀ ó ń lọ tà á òun lẹ̀ ń wojú ẹ̀ yìí ọmọ twenty nine years ó wá ṣèkan láìpẹ́ ìtòbù lọ́wọ́ wọ́n pe arákùnrin kan ní Mr Abel ìyẹn ń gbé àgọ́ bàbá àgọ́ bàbá yìí náà owóde yìí area owóde yìí wà bí kankan yẹn náà ló wà. No ó wà ní Yewa South tó ó wá sọ pé ó wá the same arákùnrin tá à ń sọ yìí ìyẹn Yusuf tá à ń sọ yìí ó wá pe ọlọ́kadà yẹn Mr Abel ó dá dúró lọ́lọ́kadà ìyẹn bá dúró ó ní kó gbóhùn lọ ságọ̀ bàbá ìyẹn bá gbé ó ti sọ iye tó máa san fúnra rẹ̀ inú yẹn náà bá dùn nìyẹn bá gbé òun ò wá mọ̀ pàgọ́ bàbá yẹn ni ọlọ́kadà yẹn ń gbé yẹn Mr Abel fúrúrú wọn lọ ńgbọ̀n débi tí wọ́n lọ ló bá bọ́ọ̀lẹ̀ new site ó ti tọ́jú irinṣẹ́ síbi tí ó ní kọ́lọ́kadà ìgbéhùn lọ irinṣẹ́ wo ṣọ́fẹ̀ ṣọ́fẹ̀ tí wọ́n fi ń bu yẹ̀pẹ̀ ní site ṣọ́bẹ̀ náà lẹ̀ ń wò lọ́wọ́ ẹ̀ yìí ọmọ twenty nine years ló bá ní pé kí Mr Abel yẹn kó sọ̀hún bí ìyẹn bá sọ ní Bello Sakiru Bello yìí <laughs> ní Sakiru Bello ọmọ 29 nine years yìí ló bá bọ́lẹ̀ ibi tọ́lọ́kadà dẹ̀ ti yí padà pé kóun máa lọ Ṣakiru Bello ti gbé ṣọ́fẹ̀ bó ṣe fọ́ ọmọ orí ọlọ́kadà nìyẹn ẹ wo bí wọ́n ṣe di orí yẹn bí ẹni di ṣùkú ló bá fi ṣọ́fẹ̀ ọwọ́ ẹ̀ ló fi fọ́ orí ọlọ́kadà ìyẹn bá ṣubú lulẹ̀ yẹn wá ṣe bí ẹni tó ti kú ló bá gbé ọ̀kadà ẹ̀ bí sákírùbé ló ṣe lọ rèé o ṣùgbọ́n nítorí pé àdúgbò yẹn ò ní ébẹ́ẹ̀lì tí wọ́n fọ́ lórí ń gbé ó mọ àwọn so safe àwọn social security kìíní kan eh, so safe ó mọ wọn ó mọ nọ́mbà wọn ló bá pe ọ̀gá wọn tìnira tìnira kìíní kan ṣẹlẹ̀ sóun báyìí báyìí sè ẹni yẹn fọ̀hún lórí ó dẹ̀ ti gbé ọ̀kadà ọ̀hún a nìyẹn bá kó àwọn ọmọlẹ́yìn ẹ̀ níbo ni ló bá ṣàlàyé ibi tóun wà kí ni wí nọ́mbà ọ̀kadà ẹ̀ ló bá sọ nọ́mbà ibẹ̀ ni wọ́n ti wá ṣákírù belò lọ́wọ́ ọlọ́run wá mú kò rìn jìnnà ni wọ́n gbà mú ọ̀kadà lẹ́ ń wò wájú ẹ̀ yìí ọmọdé ọmọ twenty nine years ṣé ayé ti wá nira jù ni ṣó ti wá jìnnà jù ni ṣó ti pẹ́ jù ni fọ́mọ twenty nine years owó wo ló ń ti gbà yìí wá nísìn ó fẹ́ ó kọ̀ ẹjọ́ attempt to murder náà máa fi mọ́ náà máa fi mú ó kéré tán á lo twenty one years imprisonment ẹ̀rọ twenty one mọ́ twenty nine ó dá many years ṣé kò ti wọ sixty years ó fọ̀dọ̀ wọgbọ ẹ̀wọ̀n afarúgbó jáde nítorí owó ayé torí pàfẹ́ lówó kò tún tí ì tàn síbẹ̀ ẹ jẹ́ n tún já yín sí wèé kẹ́ ẹ lè mọ̀ páwọn òbí aníṣẹ́ ṣe ṣe rí tẹ́ àwọn ọmọ yìí díẹ̀ lọ́wọ́ ọkọ díẹ̀ lọ́wọ́ àlè ni òbí tó bá ti jẹ́ pé iṣẹ́ ni o iṣẹ́ ni o kò sáyè láti tọmọ ọmọ á dìdàkudà ànímọ́ bẹ́ẹ̀ bá dẹ̀ ti rí pọ́mọ yín báwọn ẹgbẹ́ kan rìn ẹ tètè pè sákìyèsí bí ò bá gbọ́ kò sí tó burú o bẹ́ẹ̀ bá fa agbófinró bẹ́ẹ̀ bá fọwọ́ wọn mú un tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n wá bá yín halẹ̀ mọ́ kó tó bà yín lórúkọ jẹ́ ìkan tó rèé arákùnrin kan orúkọ ẹ̀ jẹ́ adéníyì olúwafẹ́mi òun náà ti wọ thirty years eléyìí ṣẹlẹ̀ nílùú èkìtì ó lọ bá babaláwo kan abdulaziz ogunṣakin babaláwo nìyẹn ti tiẹ̀ bàbá òun fẹ́ ṣoògùn owó ọmọ twenty seven bàbá òun fẹ́ ṣoògùn owó nìyẹn ní a máa nídìí ara ẹran èèyàn o tó bá ṣoògùn owó àfi kó bu ara ẹran èèyàn wá èmi ò wá mọ ọgbọ́n ayé táwọn ọmọ yẹn wá nísìn wọ́n dájú débi wípé lòun náà bá lóun gbọ́ ó wá dọdẹ ó gẹ̀gùn sí ọ̀nà tí àwọn ará ṣọ́ọ̀ṣì máa ń gbà lọ ṣọ́ọ̀ṣì létí ọ̀dọ̀ wọn ń bẹ̀ nílùú Èkìtì arábìnrin kan kọjá lọ ìyẹn lọ ṣọ́ọ̀ṣì tiẹ̀ jẹ́jẹ́ ó tiẹ̀ ń kọrin ọ̀làdé níyì olúwafẹ́mi hmm. bí ìgbà pé ọ̀dẹ́ gẹ̀gùn di ẹran ló ṣe gẹ̀gùn di ọmọbìnrin yìí kìjà ló bẹ́ sí níwájú ó ní kó wòkè kó wọlẹ̀ ní lóòkù ló bá kí ọmọdébìnrin mọ́lẹ̀ kí a ó ti fọ̀bẹ yọ kó máa dú ọmọ yìí bí ẹni tó dú ẹran lọmọ náà bá bẹ̀rẹ̀ sí ní jà pìtàpìtà lọmọ bá gbógun sẹ́nu ló bẹ̀rẹ̀ sí ní gbógun ta orí ló kó ọmọbìnrin yọ o níbi tó ti gbógun ta làwọn èèyàn ti bò ó báwọn àmọ̀tẹ́kùn bí wọ́n ṣe àrẹ́sì wọn rèé o nígbà tí wọ́n àrẹ́sì ẹ̀ ó ní kó ṣèwò jẹ́jẹ́ ẹ̀yin náà ẹ wo ọmọkùnrin olówó olówó bọ́ksà tán kọ gúsìsì lára yìí ìyẹn Adéníyì Olúwafẹ́mi babaláwo Abdulaziz Ogunṣakin òun ló wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n jọ áńkọ̀ fún wọn yẹn àwọn àmọ̀tẹ́kùn bá gbá wọn mú o ẹni fẹ́ ṣoògùn owó ló mú wọn lọ sọ́dọ̀ Abdulaziz tó jẹ́ babaláwo pé ẹ ṣeun jẹ́jẹ́ o òun fẹ́ lu ọmọdébìnrin yìí ni ìyá adéníyì olúwafẹ́mi ló ń sọ bẹ́ẹ̀ o because àṣeun jẹ́jẹ́ òun fẹ́ lu ọmọdébìnrin yìí ni kí ló fẹ́ fi ṣe olóògùn fẹ́ fi ṣoògùn owó níbo ló ti fẹ́ ṣe é ó ní bàbá kan abdulaziz ogun ṣakin ló mú ló ló kóun lọ mú ẹran èèyàn wá ibẹ̀ ló ti mú àwọn àmọ̀tẹ́kùn débẹ̀ o bí wọ́n ṣe gbá bàbá mú rèé o ẹ̀yin òjíṣẹ́ èṣù tẹ́ lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run bóyá láàfáà àbí ní pásítọ̀ àtẹ̀yìn babaláwo ọ̀ràn tó jẹ́ pẹ̀yìn òróògùn kankan ṣe fẹ́ dà ju oògùn owó kẹ́sì fìyàn ṣoògùn owó lọ ẹ jẹ́ kó yé yín wípé ọjọ́ kan jọ̀kan ọjọ́ kan jọ̀kan tílẹ̀ ó mọ̀ yín mo fọlọ́ búra ìjọ kan jọ̀kan tílẹ̀ ó padà mọ̀ yín bílẹ̀ yẹn bá sì mọ yín kò sí solution ẹ wo tó ń ṣẹlẹ̀ sí Timothy Adégòkè ọlọ́run má ṣe wá ní victim of circumstances àmọ́ tá a bá ní bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ tó bá padà lọ jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo tá à ń gbọ́ tẹ́lẹ̀ a jẹ́ pé àtiláwí ó ti ṣe tipẹ́ ọlọ́run padà sọ pásìkò tó bó bá sì jẹ́ bẹ́ẹ̀ kọ́ tó jẹ́ pàdùnnú mọ́ ni òun nu ọlọ́nu ẹ̀yin apanilẹ́kúnjayé ẹ̀ẹ́dẹ̀ páyà ọlọ́run ẹ̀yin afẹ̀jẹ̀ èèyàn ṣe òtútù ọlà ẹ páyà ọlọ́run ẹ̀dá èèyàn bíi tiyín ní tó tiẹ̀ yà mí lẹ́nu nísinsẹ́ ṣe báwọn táwo ti Timothy lórí ṣe bá gbàlagbà ni wọ́n èwo tún ni tàwọn ọmọ kéékèèké èwo tún ni tàwọn ọmọdé kì í ṣe nàìjíríà nìkan o wàláì kì í ṣe nàìjíríà nìkan ẹni bá ń bá mi bọ̀ tipẹ́tipẹ́ ẹni pé mo ti gbá àwọn fídíò lù mí wá tàwọn countries mi ọmọ thirteen years tó mọ̀ ọ̀rẹ́ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ tó mú lọ sílé babaláwo láti Ghana ṣé ẹ rántí èṣù yẹn ti wá jọba kiri ilé ayé pàápàá jùlọ ní African countries tó fi jẹ́ pé ó pùṣì àwọn ọmọ báyìí ni ó pùṣì ẹ̀mí àwọn ọmọ báyìí ni káàkiri nísìn ìwọ́ṣe pàdánù bẹ́ẹ̀ lórí wọn ò wà ní wọn ò ní ẹ̀mí ìdáríjì mọ́ wọn ò lójú àánú mọ́ wọn ò mọ kí la lè ṣe kí la gbọ́dọ̀ ṣe kí la lè ṣe mọ́ wọ́n á pààyàn fàwù wọ́n á bẹ̀yàn lórí hàwù wọ́n á ṣe tó wù wọ́n láì bẹ̀rù ẹ mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí ẹ age bracket táwọn ọmọ yẹn wà irú ìdílé wo lẹ́rù kan ti jáde bọ́wọ́ bá wa tó wọn tán àwọn òbí wọn á máa wá sunkún ẹlẹ́sìn rìn wọn á máa sunkún ẹlẹ́yà tẹ́ ẹ bá tú wọn dáadáa tẹ́ ẹ tú di ọdọ́ ọmọ mi wà o àkọ́ ọ̀gbà ni o kodo òbí ti kọ̀ mí lọ́mọ àmọ́ pẹ̀lú ẹ̀ náà báwo ni wọ́n ṣe dàgbà ǹjẹ́ aráyè kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọlọ́run láti kékeré náà ǹjẹ́ à ń tọ́ wọn sọ́nà síbi tó yẹ kí wọ́n gbà láti kékeré. ṣé kì í ṣe pé kí wọ́n tó wá hàn tán báyìí ṣé kì í ṣe pé a máa ń rí ìgbẹ́ lẹ́yìn ẹsẹ̀ wọn à ń pè lẹ́rẹ̀ tó wá jẹ́ pé gbà tí wọ́n di ẹja tó ti gbẹ tí ò ṣeé ká mọ́ láṣẹ wá ń sọ̀rọ̀ ìfẹ́ tó bí ní sí ọmọ pàápàá jùlọ ọmọ tó bá jẹ́ pé single mother ló tọ́ ẹ máa ṣọ́ ọkọ ni mo bí ló ń sọ wọ́n dolòṣì tó bá jẹ́ pé ìyá nìkan ló dátọ́ ẹ máa wórú àwọn ọmọ bẹ́ẹ̀ ìmí ìṣoríire o ìmí ìṣoríire o àìmọye wọn tá ti rí o àmọ́ ìtòṣorí burúkú ló pọ̀ jù torí pé kò ní síbẹ̀rù fún wọn ìyá náà àti nífẹ̀ẹ́ jù in tó yẹ kó fi bá wí kò ní fi bá wí ṣe báwọn kan ni wọ́n láwọn dá association ìyá yahoo sílẹ̀ si association àwọn ìyá yahoo ẹgbọ́ rí láyé eee mo kọ́ gbọ́ kínní yẹn mo nírọ́ ní tọ̀hún pa àwọn ìyá ẹ̀yàn kan á yọjú pòun ní ìyá yahoo ó ní kí lẹ̀ ń sọ yìí ó níbi tẹ́yìn wà ní kẹ́ ẹ̀ jókòó sí ó lọ wọn wà mo ní association yahoo láyé yìí eré mo pè níjọ́ tí màá gbọ́ eré ni mo pè é ìyá kan ló fóònù ni mo gbọ́ ẹ akíní kan àárín yín ní mítìn ìjẹ̀bù náà ti lọ ṣe mítìn yẹn àjọwọ mọ́tò ni àárín yín ní mítìn ẹ kíní kan kíní kan lòun náà sọ pé òun tẹ wá mọ̀ pé ní ní o ó ní ìyá kíní kan ọmọ kíní kan ti gbowó o kódò tún gbowó ńlá o èyí kíní kan mo wá tẹ́tí dáadáa ni mo gbọ́ òwe ooo oh, lóòótọ́ la association ya yahoo exist wọn a tún máa fúnra wọn lóògùn tó lè fún àwọn ọmọ wọn ẹ jọ̀ọ́ kí ló fẹ́ gbẹ̀yìn àwọn ọmọ yìí most of them lè rí tán di ritualist kiri yẹn o most of them kò sí tó ń jẹ́ yahoo yahoo plus ni bọ́ọ̀lù ẹ̀jẹ̀ èèyàn wọ́n á lo páàtì èèyàn wọ́n á lo àwọn èèyàn wọ́n á kan ni wọ́n bá nù odindi ọwọ́ báyìí odindi ọwọ́ èèyàn ló dindi karàgbà ló gbé sínú àwo ó jẹ́ kan lọ́wọ́ ìkejì wà ń bẹ ó dẹ̀ gbé láptọ̀pù ẹ̀ sẹ́gbẹ̀ ẹ́ ni wọ́n wọlé mú un ayé tó dúdú dúdú bó ṣe dà yìí díẹ̀ lọ́wọ́ ọkọ díẹ̀ lọ́wọ́ àlè ni o mo tún gbọ́ pé àwọn kan tiẹ̀ máa ń dì mú ọmọ wọn lọ kọ́ṣẹ́ yahoo pé ẹ bá mi kọ́ ẹ̀ẹ́dẹ̀jẹ́ á sinmi ẹ̀dọ́ ẹ̀jẹ̀ á bẹ̀rù ọlọ́run ayé yóò burú tó yìí tẹ́lẹ̀ ó ṣe wá bàjẹ́ tó báyìí ó dẹ̀ wọ àwọn tó pàrídìí àgbàlagbà dànù wọn ilé tí bàbá bàbá wọn ò kọ́ làwọn fẹ́ kọ́ bẹ́ẹ̀ bá rí ilé ńláńlá kan ládùúgbò wọn níyàwó ojú ìbáṣọ olóṣèlú àjẹyàwó kò tí ẹ̀ wá fi àwọn èèyàn lẹ́nu láti sọ mọ́ àwọn aníbílẹ̀ ṣe fáyìn tó bí òṣèlú olóṣèlú ló kọ́ àjẹyàwó ló kọ́ àjẹyàwó boy àwọn obìnrin tó ń fẹ́ wọn náà dá wọn mọ̀ àwọn yẹn mọ̀ pé iPhone ni wọ́n fi ń gbògo àwọn kó sá ti jẹ́ latest iphone kan ẹ̀mí kan ni wọ́n á náwó fún wọn bó bá dẹ̀ yàtọ̀ máa lò wọ́n kẹ́ tó mọ tó ṣẹlẹ̀ kẹ́ tó mọ tó ṣẹlẹ̀ wọ́n á ti lò wọ́n tí ó dẹ̀ sẹ́ni tó lè mú wọn gbogbo páàdì obìnrin gbogbo nǹkan oṣù obìnrin páàdì ẹni bá ń yọ páàdì síta kóṣọ́rẹ́ ẹ̀ pápásítẹ̀ tún di ọmọdé ńkọ́ ẹ̀ ṣọ́ra. E gbogbo ẹ̀ ní ọmọ yahoo ti bá wọn ṣe faromẹ́ntà ẹ̀tàn ládùúgbò ọba rí pápá obìnrin tó bá careless tó yọ pápá sídì tó jù dára ìlú kí lọ́n pè bí páàdì lọ́n pè tó yọ dànù síbì kan wáyà mú ṣèbígbà kan là ń gbọ́ pé wọn gbọ́dọ̀ yàgbẹ́ tí wọ́n ní wọ́n ra búrẹ́dì tì ibi tí wọ́n bá yẹ ìdè yàfikọ́ lọ ń ṣàánú wa o ṣé nítorí owó yìí náà àwọn tó jẹ́ richest people in the world richest men in the world mélòó ló ṣoògùn owó nù wọn ẹni mélòó ni wọ́n wá kànú gbogbo ẹ̀yin tẹ́ ṣoògùn owó ìpẹ́ wà náà richest men in the world kò sí. ẹ́ ẹbí ò tí ì rí tẹ́ ẹ wá ti kékeré yín sọ̀rọ̀ ayé dìdàkudà nítorí owó ayé ẹ bá délé ẹlòmíì náà ọmọ yahoo yẹn báyìí Eh, eh. ẹbí ti ṣòro wá lọ pàápàá ẹbí téèyàn bá ti rí tipẹ́ wọ́n ṣòro wá lọ ẹ̀mọ́ tó ti dá ẹ̀mọ́ tó ti dá ẹ bá ti rán ọmọ kékeré tí ó ti jọ ọmọ ogún ọdún ọmọ ọgbọ̀n ọdún lọ tó ti ń control relationship tó ti ń control kí ẹ fura sí i ẹ fura sí i sóyìnbó wa gọ̀ tó bẹ́ẹ̀ náà ni òyìnbó ò gọ̀ mọ́ ọ ogun owó wàláhì ogun owó ni wọ́n ti fáwọn ọmọ yẹn wọ́n kàn fi kọ̀ǹpútà bojú ni ogun owó pure lọ́n ṣe fún wọn lẹ́ṣẹ́ nítorí páwọn tó ń bẹ̀ mú nísìn pé kí wọ́n lọ agbélé ritual killing aborí èèyàn lọ́wọ́ ilé abẹ́sẹ̀ èèyàn lọ́wọ́ ilé ẹ bá wà lọ èèyàn méjì náà ló ń ṣe ló ń rà á bí ó pàṣẹ olóṣèlú adó ní yahoo boys owó owó owó iná ṣàmì gbò bá dẹ̀ máa wó wọn mọ́lẹ̀ bí eré ni wọ́n máa pè é kí ló dé ẹjẹ́ àsinmi ẹ̀dọ̀ ẹjẹ́ apáyà ọlọ́run ẹ̀yin òbí ẹ̀yin ni mo máa rí pé o ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ fà wọ́n lójúmọ́ra a sọ ìṣẹ̀lẹ̀ ńlá mẹ́ta papọ̀ lẹ́nìí ọ̀dọ́ ni mẹ́tẹ̀ẹ̀ta níbo là ń báyé yìí lọ ṣé ìlú ìwà ní future kódà tábàlà fẹ́ gba yorùbá nation bá a ṣe ń process ẹ̀ yìí sáwọn táàjọ máa wọ yorùbá nation rèé sáwọn apààyàn tá a fẹ́ kó wọlé rèé la ṣe gbọ́dọ̀ yànnàná ẹ̀ sìn la ṣe ń pẹ̀yìn òbí pé ẹ tọ́jú àwọn ọmọ yín kéèyàn dẹ̀ sọ ọ̀rọ̀ mẹ́ta sẹ́ different three cases ká dẹ̀ bá ọ̀dọ̀ nídìí mẹ́tẹ̀ẹ̀ta ẹ wò ó kọ́lọ́ ẹlẹ́dàá ṣàánú wa ni o oh. kódà ọmọ kékeré bẹ́ẹ̀ bá ránṣẹ́ sìn tẹ́ wá sọ pé ó ṣe o tó tẹ́ ti gba nǹkan tẹ́ gbà tó wá gba ṣéǹjì bọ̀ bẹ́ẹ̀ bá béèrè ṣéǹjì kò ní fún yín ibẹ̀ lọ̀rọ̀ yẹn ti ń wá ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá rántí béèrè ṣéǹjì kò ní múlẹ̀ everybody ti so gbọ́ orientation lórí owó everybody ti so place priority lórí owó everybody ti so so owó di first class everybody ti so rò pé láìsí owó a lè ṣe nǹkan kan a lè jẹ́yàn ipò wo la tò owó sí gan ẹ̀yin òbí ẹ má kú ẹnu láti máa pe àwọn ọmọ yín jókòó tán bá sì yọǹgì sìn ẹ máa pè wọ́n jókòó kẹ́ ẹ máa fọ̀rọ̀ ọlọ́run bọ́ wọn kẹ́ ẹ jẹ́ kí wọ́n máa mọ̀ pé ọlọ́run ló lówó ọlọ́run ló fún ẹ̀dá ẹni ọlọ́run bá dẹ̀ fún ló correct béèyàn bá kánjú wówó á kánjú kúrò láyé gbogbo ẹ̀dá tó bá kánjú wówó á kánjú kúrò láyé láyé àtijọ́ àwọn táwọn amọ̀pọ̀ ń ṣoògùn owó àwọn àgbàlagbà ni wọn kì í dẹ̀ pẹ́ láyé then irú ikú tó máa ń pa àwọn ikú burúkú ni àwọn mysterious death ló máa ń pa wọ́n àwọn ọkú ikú ìyàlẹ́nu ikú ikú ikú ìgbóná ló máa ń pa wọ́n kí ni ká ti wá pa àwọn màjèsè wa àwọn ọ̀dọ́ wa ń sìn àní mi àmà gbó báyìí bí ajá ni á dẹ̀ gbókú mo ti rí fídíò kan rí bí mi ti ẹ̀rí sójú rí bọ́ọ̀yẹn tẹ́ bá wo jíìpù tó páàkì ó ń dráìfù bọ́ọ̀lù ó dẹ̀ páàkì ó dẹ̀ dúró sẹ́gbẹ̀ẹ́ jíìpù yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbó títí títí títí tó fi ṣubú tó fi kú tó pẹ̀jẹ̀ lẹ́nu tó fi kú ó parí ogún owó ni kò sóògùn kan míì ju ogún owó náà ń ṣe ìmí àlobìnrin olóbìnrin ngbò bá ti lò tán báyìí á dẹ̀ wò rárá á jálẹ̀ gbù tó bá ti tíyẹn bá ti ṣílẹ̀ tó bá ti jùlẹ̀ báyìí ó ń zoom off lẹ́yìn ẹ̀ lérí lé mú ìyá bá bẹ̀rẹ̀ wèrè ìyẹn bá bẹ̀rẹ̀ wèrè inú kí mi jalẹ̀ sí òhò láàrin àwọn èèyàn wọ́n á máa sọ pé jífù tó lọ́yẹ ló jálẹ̀ o níwò parí ó ti lọ ha ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run ẹ̀yin òbí ẹ pa àwọn ọmọ yín ẹ kọ́ wọn torí pé ó padà léwu wà láì dùnú ìbànújẹ́ ọ̀la ni o ẹ tó ń gbẹ̀yìn àwọn ọmọ yẹn nísìn ṣé báwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ̀rọ̀ wọn ṣé bọ́n lóbì ẹni pàpẹ sọ́nà ìmọ̀ òbí wọn mọ́ ìtó gbàdà wẹ́ríwẹ́rí dání tó lọ sẹ́ni ẹlẹ́ni pa àti tó gbọ̀kadà lọ́wọ́ wọn àti tó fẹ́ dú ọmọ ọlọ́mọ tó ti ṣọ́ọ̀ṣì bọ̀ ẹ́ èwo ló ti dàgbà nù wọn twenty twenty twenty náà lẹ́ẹ̀bà ń bẹ̀ akílówó adé nítorí owó ayé yìí náà ọlọ́run aṣàánú wa o yorùbá ní bí wọ́n bá níkùn kò ṣèkà tó o bá rántí ikú gáàkù oṣù títọ́ á padà kúrò láyé yìí àfọwọ́bàfilẹ̀ ni mo sọ lánàá pé kò sí àṣeyọrí láyé àṣeyọwọ́ ló wà á padà yọwọ́ kó bẹ́ẹ̀jọ́ kan ni ṣebí bọ́mọ bá pa bá pèlè ìyá ẹbí kì í ṣàṣọdá ṣebí àwọn náà ráwọn tó ń ti sísàárè ṣọ́ gbówó lọ ni kí ló dé tá máa torí owó máa gbẹ̀mí àwọn èèyàn kí ló dé tá a máa torí owó tá a máa sọ̀rọ̀ àwọn àdọ̀tá ọlọ́run kí ló dé tá a máa torí owó dẹ́mi àwọn èèyàn lógbodò ẹ jẹ́ ká gbọ́ o ẹ̀yin òbí ẹ jẹ́ a ṣiṣẹ́ lé lórí o tó èmi sọ tèmi lénìí o ó tán lẹ́nu ó kùn síkù ẹ ṣe àdúpẹ́ o oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbẹ̀ ìtẹ́bà o gbogbo yín náà làdúpọ̀ lọ́wọ́ ẹ o ó ṣe lemọ́lemọ́ jù fọmọdé o ó ṣe lemọ́lemọ́ jù fáwọn ọ̀dọ́ wa o ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ o ọlọ́run ò ní já sunkún lórí ọmọ o ayé ò ní bọ́ bàtọ́ mọ́ wọn ò ní bọ́ bàtọ́ fọ̀ sẹ́nu ọ̀nà wa o bó ti ń ká wá pẹ́ láyé tó a ní mọ sàárì ọmọ lágbára ọlọ́run láyọ̀. kó ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ rí ọmọ aráyé ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ńlá èyí o. ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú wo ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú tó tá a fà sókè tó yíjó borí bọ́ba ayé orí kò ṣẹ̀yìn ọlọ́run bọ́mọ aráyé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á túmọ̀ ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra olódùmarè ó máa fi àkọ́kọ́ jẹ dá ènìyàn ló sọ̀ra wọn dá tún ní dá ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́ ènìyàn mà lè ẹ máa wí pọ̀lẹ́ ènìyàn ṣòro. yá alága jù máa yá àfi ṣàríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàjẹ́fì ń lọ ròyìn jẹ́.